sà. ẹ káyọ̀ sà. ẹ pẹ̀lẹ́ orúkọ yìí. asis. ọláyínká abdulwahab asis díẹ̀ ló kù ali ló kù tẹ́ ẹ̀ fi kún kó fi jẹ́ nǹkan kan náà ọláyínká abdulwahab aziz àwọn náà lọ ọláyínká abdulwahab kan bí ṣùgbọ́n kó lóyún ní mọ́ tẹ̀lé <laughs> ọmọ ìlú wo ni yín sà. ọmọ Ògbómọ̀ṣọ́. ọmọ Ògbómọ̀ṣọ́ ni yín níbo la gbólé yín l'Ógbómọ̀ṣọ́. ilé adu. ilé adu ẹ̀yin sì pupa <laughs> bóòlù ẹ ṣe rìnrìn yín ah ẹ̀yìn tó lágbára ni Egypt ni mo wà hmm. ibẹ̀ ni mo ti ń ṣe stylist so mo dẹ̀ lọ kọ́. wo stylist aṣọ sínú àbí irun gígẹ̀ àbí èwo. iṣẹ́ obìnrin mo ń ṣe irun obìnrin. ẹ̀ ń bóbìnrin ṣerun ok hairdresser àǹkan kan hairdresser ẹ mọ̀ ń pa ẹ̀ gan. bẹ́ẹ̀ni Egypt lẹ ti ń ṣe. bẹ́ẹ̀ni ok ìgbà wo lẹ ti lọ sí Egypt. mo ti lò four years báyìí. four years ok kí ló wá ṣẹlẹ̀. suddenly mo kọ sáà pé mo bá mi ní airport Nàìjíríà. kábíyèsí Ọlọ́run ẹ kàn bára yín ní airport nàìjíríà ni. Ah! ìyá yín kọ́. wọ́n wà lógbòmọ̀ṣọ́. bàbá yín kọ́. wọ́n wà lógbòmọ̀ṣọ́. ṣé ìgbà tí wọ́n dògbòmọ̀ṣọ́ ẹ̀ mọ ọ̀dọ̀ ọmọ ẹ̀ mọ lẹ́ni. mi ì mọ bẹ́ẹ̀ ibi tí wọ́n ń gbé wọn sí bẹ́ẹ̀ mọ́. Ah! kí lórúkọ bàbá yín. abdulaziz. iṣẹ́ kí ni wọ́n ń ṣe. Ah. ẹ̀yin ọmọ ògbómọ̀ṣọ́ nílé adú bóyá wà ńlẹ̀ yàbẹ̀ wà lókè òkun sọ ọmọ ilé adú lógbòmọ̀ṣọ́ ọmọ bẹ̀ tọ̀ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílẹ̀ adú nílẹ̀ ìní àti lókè òkun ó là pẹ́ pé ìjẹ́lẹ̀ adú ìkan bẹ nílẹ̀ Yorùbá bá a ṣe ń lò ní bá a ṣe ń lò olúwa èdè ló tó mọ kábà spiriti ẹ̀ gẹ́gẹ́ tí ń dùn gẹ́gẹ́ ó wà ní Egypt báyìí bó ṣe wà yìí ṣùgbọ́n ìpọ̀rí ẹ̀ tí wọ́n pè yóò délé ìkótó mọ́ kábíyèsí olódùmarè ara àwọn àṣírí ńlá tí ń bẹ nú ayé nu kí wọ́n pọ̀pọ̀ tí ẹ fi pé tó sì ra tíkẹ́ẹ̀tì tó sì bára rẹ̀ ní èkó màmá yín ẹ fi wọ́n lẹ̀kẹ́ tó lọ. mo fi wọ́n lẹ̀. àtọ́dún kẹrin tẹ́ ẹ ti lọ ẹ̀sẹ̀ kì í pélé ni. a máa ń pèlè kódà àwọn èmi ní first born mo dẹ̀ máa ń sẹ́ǹd owó. ẹ̀yin ni first born ìyàwó yín kọ́. mi ti máa rí. kẹ́ ẹ tó lọ ẹ tẹ́ ní ọdún mélòó báyìí mo ti wọ thirty one years báyìí. bóyá wọn wò ó kọ ẹ tó má ẹ ti tó kẹ ẹ má rì náà ni o ẹ kẹ bára yín lẹkọọ ni. kí lẹ ń ṣe lọ́wọ́ gan ní Egypt tí nǹkan fi yí kí lẹ rántí pé ẹ ṣe gbẹ̀yìn ní Egypt. mo rí pé mò ń ṣerun fún yàn lọ́wọ́. ẹ rí pé ẹ ṣerun fún yàn lọ́wọ́ ni ìgbà tí ẹ wà lájú lẹkọọ kí lẹ fi pé kí ló ṣẹlẹ̀. Ah, mo kàn sáà rí i pé sáà rọ́ọ̀ṣì mi lọ sí Ilé Ifẹ̀ wọ́n lọ tírìtì mi bẹ́ẹ̀ torí wọ́n sọ pé mo rán mad. Ah mo ṣáà lọ two years two years ni mo fi wà ní àhámọ́ kó tó di pé mo wá ń get better díẹ̀díẹ̀. àhámọ́ bo. as in two years náà fi ni mo fi wà tó yẹ pé mi lọ sí anywhere. ní ilé Ifẹ̀ yẹn ní ilé Ifẹ̀ yẹn. so ah i don't understand kí ẹ ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ gan. ah kò ń ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ dé. ẹ ti lọ ọdún méjì báyìí ní Nàìjíríà. ní Nàìjíríà. tẹ́sí láwọn òbí. mi rí wọn. ta ni wọ́n ń tọ́jú ilé Ifẹ̀ ta ló rọ̀ sí i lọ. bọ̀dá mi ẹ̀yẹn Ìkòròdú ló wà. bọ̀dá yóò wá mọ ibi táwọn ẹbí yín kó sí. Ah, ẹbí tó wọ ni kó lóun kò sànù. ṣé kìí pé wọ́n ti máa wá yín báyìí gan. iná wò bẹ́ẹ̀. ẹ ti wá bàbá yìí o bó ṣe lè fẹ̀lẹ́ ti rí wa báyìí lórí tẹ́ ń wò wá báyìí bó ṣe Ògbómọ̀ṣọ́ lẹ ti rí wa bó dẹ̀ jẹ́ Èkó náà mo fọlọ́run bẹ̀ yín ẹ bá mi ṣí àkíní yìí dáadáa dáadáa ẹ bá mi ṣí àrẹ̀ dáadáa ìwọ lè mọ̀ dáa mọ̀ ó lè jẹ́ pé ẹni tí ó padà rí yóò dáa mọ̀ ẹ dẹ́kun ẹ bá dìde dúró kámẹ́rámán bá sẹ́ẹ̀tì kí wọ́n túnde wà lẹ́kọ̀ọ́ àbí ọ̀yà bá jẹ́ kí wọ́n rí wọn dáadáa ó lè jẹ́ pé tí a bá dìde lẹ́nu mi ò tó dá wọn mọ̀ ilé ìwé wo lẹ lọ ní Ògbómọ̀ṣọ́ nígbà tẹ wà ní Ògbómọ̀ṣọ́ Èkó lẹ ti lọ secondary school ibi tẹ́ ẹ ní ẹ̀wà wọ́n tọ́jú yín dáadáa o torí ẹ look nice ẹ look dáadáa ẹ rí dáadáa ẹ wò wọ́n dáadáa o ẹ wò wọ́n dáadáa o ṣé ẹ ti rí wọn wọ́n wà nílé iṣẹ́ wa lágídìgbò ẹ dákun ẹ̀yin ẹbí wọn ẹ ọbọ lọ lọ́àárọ̀ ọ̀la kẹwàá mú wọn o wọn wà lọ́dọ̀ wa báyìí lágídìgbò tó bá ti dàárọ̀ ọ̀la a retí yín kẹwàá mú wọn ẹ̀yin fámìlì wọn tí ẹ ti rí wọn ẹ ẹ ẹ ẹ máa lọ.